Around 2 a.m. in the early hours of Sunday, 12th December 2021, the end of a 48 years glorious reign was marked with the death of Shaun of Ogumosholand, His Royal Majesty, Oba Dr. Jimoh Oladunni Ajagungbade III. The revered king who died at the age of 95 years and was buried in obedience to Islamic injunctions at about 4:30 p.m. inside a vault within the palace. However, today which is the 22nd of January in the year 2022, which marks 40 days after the demise of the highly respected king, has been set aside to celebrate his final ceremony. In an highly attended program by well-to-do people in the society, which was held right at the Ogumosho Palace, was people such as the Governor of Oyo State, His Excellency, Engineer Sheyi Makinde, FNSC, who was in a convoy with other government officials, such as the Chief of Staff to the Oyo State Governor, Shegun Oguye, Mrs. Olubanwu Adeosun, who is the Secretary to the State Government, Alaja Ololade Agboola, who is the Head of Service, honourable commissioners, honourable members of Oyo State House of Assembly, and others were present. Also present is the Plateau State Governor, Simon Lalong, who sent the Vice Chancellor of the Plateau State University, Professor Joanna D. Izam, which is the university where Obajimo Oyewumi Ajagungbade was a pioneer chancellor. Also present is Dr. Saka Balogun, Jẹ́nẹ́rà Ọládàyọ̀ Pópóọlá, Senator Fatai Buhari, Senator Hamzat Hadlicheun, and a host of other personalities. The MC of the day during the program is the well-respected Ibadan-born broadcaster Kola Olootu, and King Sunny Ade is saddled with the responsibility of entertaining all guests with music. Let's see an highlight of how the program went. ẹ jẹ́ kí n kọ́kọ́ pe bàbá wa alhaji alimi sàrùmí kí wọ́n máa bọ̀ wá sókè láti wá bá wa fi àdúrà bẹ̀rẹ̀ ètò yìí. kábíyèsí Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé ìtọ́ Ọlọ́run kó bá wa fọ̀run kẹ́ wọn gbogbo wa náà la máa gbẹ̀yìn arúgbó wa gbogbo àwa tí a ti dé ọlọ́run kó wà pẹ̀lú wa gbogbo ayẹyẹ náà ta fẹ́ ṣe ń bí lẹ́nìí ọlọ́run ọba yóò bá wa lọ́wọ́ sí i. yes ètò ń tẹ̀síwájú báyìí. lẹ́yìn tá a ti gbọ́ opening prayer tán welcome remarks látẹnu ààrẹ àgọ́ ti Ògbómọ̀ṣọ́. So. òun la fi bẹ̀rẹ̀ ètò ààrẹ àgọ Ògbómọ̀ṣọ́ ẹ máa bọ̀. ní orúkọ olúwa lọ́rùn olódùmarè a kí gbogbo wa tá a wà ní lónìí wíwá wa tá a wà lónìí àní kábàámọ̀ rẹ o àní sírin o a dúpẹ́ ń wá tẹ wá lórúkọ ti bàbá wa gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé. bàbá ṣe gudugudu méje yàyà mẹ́fà. Now, after the opening remark, citation of the Kábíyèsí, a gbọ́ díẹ̀ nípa ìtọ̀gbésí ayé Kábíyèsí látẹnu Ambassador Chief Akintola Oyatero bobani of Ògbómọ̀ṣọ́, you welcome sir. The citation. aláyélúwà ọba dr ọládùnní oyèwùmí ajagunpàdé the third jb con cfr the twentieth son of ogunmọ̀ṣọ́lá aláyélúwà ọba dr ọládùnní oyèwùmí ajagunpàdé the third jp con. CFR, was born on 27th May 1926. Akéwì tó máa kéwì fún wa. Olúwatanná Òjó níbi tó bá wà kó máa bọ̀. Ìràwé gbó ẹ má jẹyà kọjá gbó. Ìràwé ọ̀dàn ẹ má jẹyà kọjá ọ̀dàn mi ẹ má jẹyà ọ̀dẹ̀ mi gbé. Òkúta ẹ̀yin tẹ́ lóde o ẹ̀bùn mi lóde o kí lè rí bí ijó ọba aláyémọrẹ o ọlọ́jọ́ òní ọ̀yá mo rí bàbá mi kó tó di pé mo kọrin ìbàlẹ̀ olódùmarè tó dá sáyé olúwa tẹnu mo fẹ́ kọrin kí gbogbo èèyàn mọ̀. ẹ jẹ́ ká lọ sí tribute to the kábíyèsí dr saka balógun orúkọ wọn dáa púpọ̀ nínú ìwé ìtàn òṣèlú ògbómọ̀ṣọ́. ọlọ́run wá fún wọn láyé wá ọlọ́run fún wọn láyé ṣe ọlọ́run fún wọn láyé jẹ gbogbo tí a kọ́ lóògbé tí a kà mọ́ bẹ́ẹ̀ ló ní gbogbo wọn. ọba tiwa yìí ṣètì máa gbé briefcase kiri o ọdún mọ́ mi pé ó kò sì dùn mọ́ mi tó báyìí pẹ́pẹ́ gómìnà wo ti sílẹ̀ mi kìí ṣe tí ma gbé mọ́tò kiri pé ẹ̀ẹ́dẹ̀ kí láàrin náà kí láàrin lò atọ́gba tẹ́lẹ̀ ni. mo ra mo gba ilẹ̀ sí GRA wọ́n fún mi ní medium size ìjọ tí wọ́n yàn mí as governor ní kábíyèsí lọ báwọn ní town planning pé gómìnà wa nìyẹn o ẹ change ilẹ̀ ẹ sí low density àwọn náà dẹ̀ sanwó mo dẹ̀ béèrè owó yẹn lọ́wọ́ mi wọ́n kàn wá ní kó fún mi fún mi wọ́n ṣe ju bàbá lọ fún mi. Your Excellencies, permit me to adopt the existing protocol that has been established here. I bring you felicitations of His Excellency the governor of Plateau State, Barrister Simon Bakola Long, who will have wished to be here in person because of the, the importance of the relationship he has had with our father who has gone beyond us. He sends his greetings because he is also bereaved and he could not be here in person. The 20th Cheon was a father to Plateau State. We recall that since he came to Jos in 1944, he has done quite a great deal in the area of enterprise to transform the economy of Plateau State in his own little way. One of the frontline investments that he did was the Terminus Hotel, which is a landmark in the 60s and 70s. You cannot miss it in Jos. His last assignment in Plateau State was being Chancellor of the Plateau State University where I served as Vice Chancellor, where he led the university to its first ever combined convocation. He has also provided leadership. We will cherish and remember him always for his words of counsel and wisdom. Announcing the arrival of the Executive Governor of your state, shall we please rise to make welcome the Executive Governor of your state, His Excellency, engineer Seyi Makinde FNSE. All protocols respectfully and duly, um, all protocols duly respected. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. William Shakespeare. Baba, you were born great as a prince and the direct descendants of alien shawls of Ogbomosho land. Ọba Olúsi Arẹ̀mú, Ọba Gbágun Bóyè Ajagunbadé the first, Ọba Bello Afọlábí Oyèwùmí Ajagunbadé the second. So it is no surprise that you demonstrated greatness through your exploits and successfully redefined the greatness of the traditional institution and family you were born into. Baba, you achieve greatness by treading where no one has tread in your lineage. I'm making a dream and good success of it. While you were born into royalty, the silver spoon to a good life and luxury wasn't necessarily available. Your determination to succeed and changed the fortune of your lineage, drove you to achieve success and greatness across many facets of life. Business, social life, philanthropy, and many more. You broke barriers and set new standards. You broke barriers and set new standards to aspire to. Baba, you had greatness thrust upon you because you accepted the call to serve. Setting aside personal goals for community benefit as the 20th Shanwo of Ogomasho land. The ultimate sacrifice saw so you put people and community above yourself and also of the children, which we are happy you did. Your vision of Ogbomoso land, where no one saw it, and the feats you achieved. As we look back to the legacies you, <laughs> As we look back to the legacies you have created for Ogbomoso, speaks volume to how where you look on you took on the burden of our dear Ogbomoso land and set us all on a path that only leads to greater heights. Baba, you have done us proud and left your indelible marks in the sands of time. Your legacy lives on as we wonder how the shoes we have set aside will be filled. Ọmọ Afọlábí Adùmájayé, Máfọlá àmì ọmọ nílé bí ti ń náwó lówó ń yálé bàbá fadérera owó ń yálé ọmọ ajíkòbí àti àtàǹfààní nílé ọmọ olùsì rest on power mọ̀ṣọ́balájẹ adùnbájayé mọ́fọláhànmí ọmọ onílé àkànwọ́ọ̀kì ọmọ ondùgbé. gómìnà wa ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà ṣèyí mákindé gbogbo ara mo fi ń kí yín ẹ kú ìjókòó àti àwọn ọkọ wọn now I would like to call on uh, our governor for remarks and uh, special contribution. His Excellency Engineer Seyi Makinde, ẹ jẹ́ ká dìde fún Well, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká Unfortunately, the microphone uh, may... Please have your seat. To me, please be seated. I believe uh, certain protocols must have been established. Um, but while I was seated here, I was introduced to the representative of uh, the governor of uh, Plateau State. His Excellency Simon Lalo. I understand that uh, he sent his representative because uh, Kabisi was the uh, pro-chancellor of uh, the uh, Plateau State uh, University. Well, let me, on behalf of uh, the government and the people of your State, uh, thank yourself and the governor. Tell him we are appreciative of uh, uh, him identifying with us at this uh, uh, point where we are trying to give uh, a befitting barrier for our rival uh, Let me apologize for being here late. We left uh, Lagos uh, as early as, uh, I think, 10 a.m. And uh, the, the traffic was okay until we got to, I believe, uh, after Oyo, and then a lot of trailers and uh, all sorts of people. But we're here ẹ mo kí gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ mo ti rí honourable minister náà níbí honourable minister mo kí yín mo assume bí wọ́n ti establish protocol yẹn nìyẹn but uh, I have to especially uh, uh, greet you mo kí gbogbo àwọn olóyè olóyè gbogbo ẹ̀yin ọmọ ọba. sí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀múdẹ̀ kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé oúnjẹ tẹ́ ẹ̀ jẹ kò jẹ́ gbọ́ nǹkan tá à ń sọ náà. Well, mo ti sọ uh, so many things when I came uh, ìgbà tí bàbá pa ipò dà. Today. It's simply to identify with Ogbomoso land. To know that our èèyàn master, lè máa sọ nǹkan tó wù wọn, wọ́n lè sọ pé eh, Ṣèyí Mákindé ò Well, I am here and I'm sleeping over near Ògbómọ̀ṣọ́ lónìí. so any tí ìtẹ́ bá fẹ́ sọ fún mi outside of pípé a fẹ́ yẹ kábíyèsí sí ẹ tó bá ti di alẹ́ ẹ máa bọ̀ wá sọ́dọ̀ mi we will have a sit down and discuss uh, things lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. àti Ọ̀yọ́ state in general. And I'm still coming back here within the next uh, 10 days. Ẹ jẹ́ lo opportunity also uh, láti kí gbogbo ẹ̀yin èèyàn mi ní Ògbómọ̀ṣọ́ wípé a kú ara fẹ́ra ti uh, gómìnà wa àná former governor Adébáyọ̀ Aláwa Kálá tí àwọn náà papòdà mo gbà ládùúrà pé ọjọ́ àjìnà síra. So I'll be coming back in about ten days nílùú Ògbómọ̀ṣọ́ again láti wá flag off Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn road. So fún èní. wọn ò tí ì gbóúnjẹ wá sọ́dọ̀ mi o mo sì ń dúró níta wá ṣe léde ni pé a wá yẹ ẹ kábíyèsí sí ni ẹ̀yin bàbá dà and ọmọ rere àgbẹ̀yìn gbogbo wa náà ẹ̀wọ̀n ẹgbẹ́ mi wà lára ọmọ tí kábíyèsí fi sílẹ̀ mo dàgbẹ́ pé èèyàn rere ni mí sọ ọmọ rere àgbẹ̀yìn gbogbo ẹ̀yin. ẹ̀yin eh, gbogbo ẹ̀yin arúgbó wa so on that note please relax and enjoy yourself thank you and God bless you. closing prayer ló kù báyìí ẹni tí yóò sì fún wa ní àdúrà parí ni Professor Ṣọlá Adépọ̀jù DJ ní Ìbàdàn ẹ máa bọ̀ ń bí o. God, we want to thank you for a day like this. Thank you for bringing everybody here safely. Thank you for thus far. We commit the rest of this program into your hand. We ask that you take preeminence in the mighty name of Jesus. We ask that the food that will be eaten here today and drinks will replenish every spirit, blood, and soul in the mighty name of Jesus. We ask as people return back to their destination, you will take them there safely in the mighty name of Jesus. Thank you, Daddy, for answering prayers. And in Jesus' mighty name we are prayed. Bí ètò ṣe ń parí lọ, a pè King Sunny Adé. Fàájì abala kejì ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Àkàṣe ọ̀gbìn ìsọ̀bù ìsọ̀bù ìjọ́ni ti ìgbà ìṣẹ́ o, ìyọ̀pá lọ́rùkọ. Àrà ń lé.